àtọ́ta ẹyọkan náà lèyìn ọyọ tọ́ba tún di ọgọ́rùn-ún ẹyọkan náà lèyìn ó tún yọ kódà tí èdè ọgọ́fà one twenty ẹyọkan péré lèyìn ọyọ ní zaka. فإذا زادت على عشرين ومئة إلى مئتين tọ́ba tí a di ẹyọkan ó lé ní ọgọ́fà one twenty one àjẹpẹ́dípò ẹ̀yọ kàtí yẹn ń yọ ní zaka méjì lèyìn ọmọ yọ tí èpè one thirty one seventy one eighty two hundred yẹnìkú tí yẹn bá ní ewúrẹ́ akọ abo àgùntàn ìṣòro tí yẹn bá ní tó one twenty ntí yẹn ọmọ yọ ní zaka ń bẹ̀ méjì ni títí èkó one twenty fàfíà ṣàtàn ẹran méjì péré lèyìn ọyọ ní zaka ṣùgbọ́n abo lèyìn ọyọ jáde ní zaka o. fàyidàzáde sàlámì àtẹ̀yìn ilà sàlàsìmí àti fàfíà sàlàsìṣìyà tó bá ti lè wá lé ẹyọ kan ní two hundred tó ti lè jẹ́ igba ó lé ẹyọ kan àjẹpẹ́ mẹ́ta lèyìn ọmọ yọ ní zaka tí è pé three hundred tó bá ti á di three hundred lọ ìyẹn ọgọ́rùn-ún lọ́nà mẹ́ta ọ̀ọ́dún tó ti di wá di three hundred lọ a jẹ́ pé fàfikún lè mí àti ìṣá níbi ọgọgọ́rùn-ún kọ̀ọ̀kan sábà ti ń kó jọ ẹyọ kan láàmà yọ ní zaka ìtumọ̀ rẹ̀ ni pé tí yẹn bá ní ọgọ́rùn-ún mẹ́fà nìṣòro àgùntàn ewúrẹ́ tí ẹ̀ bá ní tọ́jú ọgọ́rùn-ún mẹ́fà mẹ́fà lèyìn ọ̀yọ́ ní zaka tí ẹ̀ bá ní ẹgbẹ̀rún mẹ́wàá lèyìn ọ̀yọ́ ní zaka nù làáfàá fi sọ pé fàyídà zádà tààlà tàlàfì ní àtìn fàáfì kúlì ní àtìn ṣá tọ́ba ṣe lè lé ní ọ̀ọ́dún ní ọgọ́rùn-ún mẹ́ta àjẹ́ wípé lórí ọgọ́ ọgọ́rùn-ún kọ̀ọ̀kan ńlá máa yọ ààbò ewúrẹ́ tàbí abo àgùntàn àbí abo mìsòrò láti máa yọ ní zaka. فإذا كانت سائمة الرجل ناقصة عن أربعين شاة فليس فيها الصدقة mọ̀sáìkò gbowó rẹ̀ tó ń sìn ó tún papọ̀ mọ́ àgùtà ó tún papọ̀ mọ́ mísòrò gbogbo rẹ̀ pátá mọ́kàndínlógójì ni zaka wọ̀ fọlẹ́sà fi àsọdàkọ zaka kankan tó yọ jáde ń bẹ̀ kò sí o ìlà àyàṣà àròbùwà àfitẹ́ ń tó bá ní tó bá kàn fẹ́ láti yọ tùmọ̀lábala pé dandan kìí ṣe dandan ọ̀pọ̀ ní nǹkan tá à ń ní tí ń sin ní lọ́lọ́wọ́n bá ń béèrè lọ́wọ́ káyọ̀ ní zaka tó ń ti bẹ́ẹ̀ náà yẹn mélòó ní mójútó nínú àwọn tí a ní afáwọn kan wọn tẹ̀síwájú wọn ní lọ́pọ̀ la yujma'u bayna mutafarriqin wala yufarraqu bayna mujtami'in khashyata sadaqa tuntun bẹ́ẹ̀ náà wọn yàn tó máa ń dètè sọ̀rọ̀ lọ́n ètò tí a máa ń dà ní wípé wọ́n lè kó àwọn ewúrẹ́ wọ́n lè kó jọ ń ìgbà míì wọ́n lè yà wọ́n kàtàkàtà torí kí wọ́n fẹ́ sákó wọn fẹ́ yọ zaka ni làbá mi sọ pé wala yujma'u bayna mutafarriqin ẹ má dètè tọrọ lọ́wọ́ àwọn ẹran tí ò sí lójú kan náà ẹ má kó wọn papọ̀ àwọn èsì ń bẹ lójú kan náà ẹ má yà wọn lọ́tọ̀ọ̀tọ̀ kí ni tùmọ̀ tí wọ́n wí ni pé àní tí bá ní nìṣòro ewúrẹ́ àgùntàn tí yàn bá ní pógójì lẹ́yìn ó tó yọ zaka. tọ́jú pọ̀ àwọn mẹ́ta ní èmi ní ogójì ọ̀rẹ́ mi kejì oní wa oní àlógójì lẹ́nu yọ zaka ó yẹ ká yọ ẹyọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́nà mẹ́ta láyé jùlọ bẹ́ẹ̀ ni mùtàfáríkì wà ní pé ń wàá sọ fọ́ọ̀rẹ́ kìíní kejì ogójì tiẹ̀ máa kú sẹ́ǹpá ti sọ pé tí èèyàn bá ní ogójì ogójì ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ lèyìn ó tó yọ zàká tí èèyàn bá ní pé eighty tí èèyàn dá ní tó pé eighty ẹ̀yọ̀ náà lèyìn ọ̀yọ́ hundred one twenty ẹ̀yọ̀ lèyìn ọ̀yọ́ fáànù ẹ̀ sábà ti dà pọ̀ dípò ká yọ mẹ́ta mélòó láyọ̀ ẹ̀yọ̀ làbá fi sọ pé wàlá yíjú márùn bẹ́ẹ̀ ni mutafarrikin àwọn ẹran ọ̀sìn tí ń bẹ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má kó apapọ̀ wọ́n láàyè fárọ̀kù bẹ́ẹ̀ ni mùsùlùmíìn bákan náà àwọn ètí ń bẹ lójú kan náà ẹ má tún yí àwọn náà lọ́tọ̀ọ̀tọ̀ bóun ni wọ́n ṣe ṣe mo ti gbá ma wípé tí n bá fẹ́ yọ zaka lópin ìgbà tí n bá sì ní one twenty ẹyọ kan ni màá yọ ń zaka kọ́dọ̀ tó wá pé ìkànnì àwọn ọ̀nà mi ti bímọ ẹyọ kan lọ́wọ́ bí ó di mélòó one twenty one táwọn tí ó bá zakabade mélòó máa fún wọn méjì yín wàá mẹ́yọ kakó lọ́dọ̀ mi pé àbúkọ̀dìjà ẹ bá ń fẹ́ràn yìí ọ̀dọ̀ mo fẹ́ kọ́ wá jẹ́gbó lọ́dọ̀ yín kọ́ wá jẹ́gbó lánìyàn o ó ti mọ̀ kọ́lọ̀ làwọn tí ó ń bọ̀ àgbà zaka ń bọ̀ wá tó tí wọ́n ti one twenty mélòó wọ́n béèrè lọ́rẹ̀ ẹyọ kan tó wàláyò fútarọ́kù bẹ́ẹ̀ ni mùsùlùmí má ṣe bẹ́ẹ̀ kọ́ṣì ẹ̀tà sẹ́dàkọ̀ torí pọ̀ ń páyà kọ́ má yọ zàká. wàmẹ́ káàní mi ń kọ̀lé pọ́yé mi àwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ tó bá ti pé àwọn kan ní àdìjọ ní tí a kó papọ̀ láàrin ara wọn wọ́n dìjọ ní ni eighty wọ́n jọ ní ni hundred wọ́n jọ ní ni ìyàtà rọpa iná òmà àwọn méjì nígbà tí wọ́n bá yọ zàká yẹtarọ̀jáàni bẹ̀yìdáhùmá bíṣẹ̀wéyà wọ́n jọ foríkorí lórí bí wọ́n ṣe yọ pẹ̀lú déédéé ni o a máa gbọ́ àlàyé ẹ̀sìn nínú sẹ́ríà wọ́n láyé àkójọ fi sọ́dà kọ́ harima bí yọ bàbá yọ zaka ẹran ọ̀sìn ẹran tó ti dògbò tó ti di gbogbo ọmọ inú ẹ̀sán pátápátá arúgbó ẹran èyí yọ ń zàkà o. wọ̀là dáta àwàrọ̀ ẹran tí àléébù ka bómi ti ń bẹ lára rẹ̀ èyí yọ ń zàkà o. ètò ti darúgbó owó rẹ̀ máa lẹ́sìn. bẹ́ẹ̀ náà lè fọ́lá léébù la owó tẹ̀ náà máa lẹ́sìn. èyàn gbọ́dọ̀ yọ ní zàkà o. àfa àtúnwá fẹ́ díẹ̀ wọ́n ọ̀rọ̀ sọ nípa zakati owó ìyẹn owó dirham ńgbà bá ra aṣọ díẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún wá padà síbi zakati tàǹbàbọ̀ zakati ẹran ọ̀sìn wọ́n tún wá tún fàbọ̀ síbi zakati owó bákan náà láfàwọ́ àbí sọ pé wọ́n fi rí kọ́ rí fàdákà ní jẹ́bẹ̀ wọ́n fi rí fi mí àtẹ́yìn dirham rúbọ̀ lẹ́hàn ṣẹlẹ̀ tí yẹn bá ní fàdákà lọ́wọ́ owó tí yẹn bá yọ láti di fàdákà onímọ̀ ń jẹ́ díríhàm tí yẹn bá rí ntótó bíi tí yẹn bá ní ntótó bíi díríàmì igba lọ́wọ́ two hundred díríàm tí yẹn bá yọ zaka rẹ̀ rúbọ̀n lè ń ṣeré ìdárin ìdáwà ilẹ̀ yẹn ó yọ zaka ìdárin ìdáwà ni pé a divide a pín pẹ̀lú ogójì ntọ́ba yọ jáde ń bẹ̀ ó ní zaka. fàyín lam yakun illa tis'un wa mi'a tó a jẹ́ pé ń tẹ̀yàn ní ní dírí àmì dírí àmì igba ó dín ẹyọ mẹ́wàá ilẹ̀ yẹn bá ní falaysa fiha sadaqa ajẹ́ irú dírí àmú báwọn irú fàdákà báwọn laysa fiha sadaqa èyàn ò ní yọ zaka rẹ̀ o ìlà ànyàṣà àrọ̀bùà àfi tẹ́ńtò ní owó tó bá fẹ́ bẹ́ẹ̀ láti yọ. àfáwọn tó wá padà síbi zakaya hàn ọ̀sùn tí ń bá bọ̀ wọ́n tún fàbọ̀ síbi tẹ̀rẹ̀ àkọ́mí. wọ́n ní wàá mọ̀ bẹ́ẹ̀ lọ́gàtí ń da òmìn náà lé ìbìlẹ̀ sọ́dà kọ̀tùlù jọ́dá. ẹ̀ ń bá ti pé ràkúnmí tiẹ̀ tó ní ó ti pọ̀pọ̀ ọ̀pọ̀ débi pé ràkúnmí ọlọ́dún márùn-ún lọ́yẹ̀kọ́ yọ ní zaka jẹ́pàtà lẹ́yìn ní àtúpọ̀ àtúpọ̀ àlẹ́ lẹ́yìn jẹjọ́ ṣùgbọ́n wọlé sáyẹ́ndà ò jẹ́ra kò wá ní ràkúnmí ọlọ́dún márùn-ún kò nínú àgbo ràkúnmí rẹ̀ wàyíndà ò híkọ ṣùgbọ́n ní híkọ lọ́wọ́ híkọ ní ràkúnmí ọlọ́dún mẹ́ta ó lọ́wọ́ kí ni ọ wá sí fàyínà á. adékòrò ẹni báwọn tó kù ni ò lè ṣe kọ ọlọ́dún mẹ́ta tó ní náà làágbà lọ rẹ̀ wàyẹ̀ jẹ́ àlùmáà wọ́n wàá wá ewúrẹ́ ọlọ́dún kọ̀ọ̀kan méjì tàbí àgùntàn ọlọ́dún kọ̀ọ̀kan méjì wọ́n ó fi kún ẹ̀yìn tàyà sárọ̀ tààlà o tí méjì bá rọrùn láti ṣe bẹ́ẹ̀ ni o tí ọ̀bọ̀ wá rọrùn ajẹ́pẹ́ ìṣòro owó díríàmù ogún yẹn pé díríàmù mẹ́wàá mẹ́wàá yóò máa wà nípò ẹran ọlọ́dún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan jákè tún mi wọ́n máa ń bẹ̀rẹ̀ lọ́gàtí ẹ̀ńdà omi sọ́dọ̀ lè jáde hàn ẹ̀ bá ti pé ti ní ràkúnmí pọ̀ lébi pé tí ó bá yọ zaka ràkúnmí rẹ̀ ràkúnmí ọlọ́dún márùn-ún òní yọ̀yọ̀ àgbàgbé a ní tí tí yẹn bá ní ràkúnmí mẹ́rin zakao tí ì wọ́ tí ó fi pé márùn tó bá pé márùn kò ní tí ì yọ ràkúnmí ní zaka tí yẹn dórí mẹ́sàn-án ewúrẹ́ ọlọ́dún kan àbágùtà mísòrò ọlọ́dún kan ìní ọ̀yọ́ ń zaka tí yẹn dé mẹ́sàn-án látòrí márùn dé mẹ́sàn-án tó bá wá di mẹ́wàá ewúrẹ́ àbáwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ méjì ìní ọ̀yọ́ ní zaka tí èsì mẹ́ńlá tó bá di mẹ́ẹ̀ẹ́dógún ewúrẹ́ náà ni ó ti yọ nzàkà àwọn ọ̀ràn ọ̀sùn wẹ́wẹ́ náà ni ó ti yọ yọ mẹ́ta mẹ́ta náà ni ó yọ tí èdè nineteen tó bá wá di twenty yọ yọ mẹ́rin tí èdè twenty four tó bá ti á di twenty four tí ràkúnmí yẹn bá ti á di twenty five ìgbà yín yóò tún máa yọ ràkúnmí ní zàkà tí ó bá wá yọ bíntùmáhọ́d òní yọ yọ. ìyẹn ràkúnmí ọlọ́dún kan tí ìyá rẹ̀ tó yẹ kó ti lóyún nígbà tó kan. tòlátòrí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí èdè thirty five ràkúnmí ọlọ́dún kan náà ni ó yọ. tó di thirty six ẹni ọlọ́dún méjì tó pé ìyá rẹ̀ ti bímọ kódà ọyàn rẹ̀ fún wàrà. sobi àti kàní ẹni tí ràkúnmí ẹ̀ bó bá ṣe ń pọ̀ sí làwọn ọdún orí ràkúnmí tí ó yọ òun náà ni yóò ṣe máa pọ̀ sí àlàyé ẹ̀ ti kọ́ pọ̀ ní ìjẹjọ́. wọ́n máa ń bẹ́lẹ̀ gàtẹ́ ń da omi náà ébìlì sọ́dà kọ́tọ̀ lè jẹ́ dáa ẹ bá ti kó ti á ní ó ti pọ̀ pọ̀ pọ̀ débi pé ràkúnmí ọlọ́dún márùn-ún ló yẹ yọ ní zaka wọlé sáyìn dáwọ ìjọba ṣùgbọ́n kò wá ní ràkúnmí tọ́jọ́ lọ́dún márùn-ún kò sí kankan tọ́jọ́ lọ́dún márùn-ún náà gbó rẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn dáwọ̀ ẹ̀ kọ́ ó ní ràkúnmí ọlọ́dún mẹ́ta tó jábọ̀ ó ní lọ́dọ̀ adépe fàyè náà tó kù balùmí ni ò lè ẹ̀ kọ́ adépe ọlọ́dún mẹ́ta á gbà tẹ̀ nǹkan ọlọ́dún márùn yọ ṣùgbọ́n ọlọ́dún mẹ́ta á wà ọlọ́dún kan á kọ́ fẹ́ sí á tún fi kejì sí ọlọ́dún márùn-ún ọlọ́dún mélòó ọlọ́dún márùn tó jẹ́ pé yóò rọrùn kórí ewúrẹ́ àbí àgùntàn àbí mìsòrò méjì láti fi dípò ọdún méjì ìtọ́sẹ́kù lára ikọ̀ rẹ̀ tí ọba wa rọrùn ọrụ àǹṣeré ìnàdìrẹ̀ hamani a jẹ́ pé yóò san owó díríàmù mẹ́wàá mẹ́wàá fún ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ kọ̀ọ̀kan a jẹ́ pé ogún díríàmù òní yóò san ìní yóò nídàkejì wọn ń bẹ́lẹ̀ gàtẹ́ ń dàwó sọ́dà kọ́tọ̀ lè xí kọ́ wọlé ìsẹ̀tẹ̀ ń dàwó lè xí kọ́ ẹ bá ṣe wípé àwọn ìsìràkúnmí rẹ̀ tó ní ó ti tó ìdúró tó fi ẹ̀kọ́ yọ xí kọ́ hikọ ni abo ràkúnmí tó ṣe pé ó ti pọ́dún mẹ́ta hikọ yẹn ni pé ó ti lẹ́tọ̀ọ́ ká máa di ẹrù lé lórí tàbí ó ti lẹ́tọ̀ọ́ káwọn akọ ràkúnmí ká máa gùn fọlọ́dún mẹ́ta ni. pọ̀nbẹ́lẹ́kẹ́ ti ń da owó sọ́dọ̀ kàtó lẹ́hìn kọ́ ẹ bá ti pé ràkúnmí rẹ ti pọ̀ débi pé ràkúnmí ọlọ́dún mẹ́ta ńlọ́yẹ kọ́ yọ ní zaka ṣùgbọ́n lẹ́yìn sàtẹ̀ àyìn da owó lẹ́hìn kọ́ gbogbo ọgbó ràkúnmí rẹ pátá ni ẹ wò ń wò ọlọ́dún mẹ́ta ń bẹ̀ wọ́n ń da owó lè jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́dún mẹ́ta ni ẹ ti ń fẹ́ fàyín náà tó kọ́ balùmí ni olùjáde àá ọlọ́dún márùn náà á gbà lọ́ọ̀rẹ́ wọ̀yọ̀nsẹ́ ìlùmọ̀sọ́dẹ́kù ìṣẹ̀rí nàbẹ̀rẹ̀ àmà ẹni tó wá gba zàkà lọ́wọ́ rẹ̀ wọ́n wàá ṣe ìdápadà ogún díríà mi ogún owó díríà mi wọ́n ṣe fún un ọdún mẹ́wàá mẹ́wàá díríà mẹ́wàá mẹ́wàá yóò máa wà níkú ẹ ọdún kọ̀ọ̀kan tí ẹran ń fi lé ṣe àpọ̀dún méjì lé ọlọ́dún mẹ́ta lẹ́yìn kó fi lẹ̀ ṣùgbọ́n ọlọ́dún márùn ló fi lẹ̀ tó wọ́n wà fóònù náà ní ogún dirham padà bóònù náà ti ṣe padà bí náà ti san padà lẹ́ẹ̀kan nígbà tí ó bùkátà sí ọlọ́dún márùn-ún ẹ̀kọ́ ọlọ́dún mẹ́ta ńlọ́ni. àdìsí ọ̀rọ̀ Abubakar tí à ń ká bọ̀ ni yẹn nípa zaka ìtọ́nà ọba tó ti lọ́nà yẹn Imam Bukhari ní agbá àdìsí wa. wọ́n fi àdìsí nínú hadith èyí tí Mu'adh ọmọ Jabal sí ọgbà wá kọlọ̀nkọ́ba níyọnu sí i ananabiya sallallahu alayhi wa sallam amarahu an ya'khudha min kulli thalathina baqara tabi'an aw tabi'atan ọ̀rọ̀ nípa ràkúnmí ọ̀rọ̀ nípa màálù làbí ìsìnyẹn fẹ́ sọ fún wa Mu'adh ọmọ Jabal anabi àwọn lọ sílẹ̀ Yaman kó olùkọ́ kọjẹ́ olùpèpè fẹ́sìn bákan náà àlàyé ọ̀rọ̀ ọlọ́run kọ́ máa ṣe àlàyé rẹ̀ fún wa ọwọ́ ni kọ́ lọ gba zakawa o nínú àdéhùn ànábì paláṣẹ à ń yá kódà ní kúlẹ̀ tani àti ìnàbàkọ̀rọ̀ tán tẹ̀bíyàn àw tẹ̀bíyàn. ẹ bá jẹ́ pé àgbẹ̀ tiẹ̀ ti ń ṣe àgbẹ̀ màálù ni tí màálù rẹ̀ bá ti pé ọgbọ̀n ajẹ́pẹ́ tẹ̀bíyàn tàbí tẹ̀bíyàn ńlọ́gbà èwo ń tẹ̀bíyàn tẹ̀bíyàn ni màálù tọ́jú akọ ọlọ́dún kan tẹ̀bíyàn ni abo màálù tọ́jú ọlọ́dún kan yẹn ni kúta bá ń sọ nípa zakatu bahimatul an'am bẹ́ẹ̀ yẹn ọba yọ zaka ẹran ọ̀sìn abo ní afẹ́kẹ́ yẹn ọ̀yọ́ ààyè mẹ́ta péré ìnìgbàláyè ti ń bẹ́ẹ̀ fún yàn tí yàn ti lè yọ akọ ààyè kìíní tí yàn bá ní ọgbọ́n ra ọgbọ́n màálù tó wúyàn ìyẹn lè yọ ọlọ́dún kan tó abo ìyẹn lè yọ ń zàkà ìyẹn sì lè mú akọ kéèyàn yọ ní zàkà ààyè kìíní nù. ààyè ẹlẹ́ẹ̀kejì táìpù gbogbo ntẹ́ni ní pátá lẹ́ran ọ̀sìn akọni gbogbo wọn la akọni ọyọ nzaka nílò àyàn bákan náà anítìrà kùnmí tọ́wá ti lè pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bíntì mahad lẹ́ẹ̀kan ọyọ ní zaka ìyẹn ràkùnmí ọlọ́dún kan tọ́jú abo tíya rẹ̀ ti lóyún ṣùgbọ́n wọn ni wọn náà gbé rẹ̀ mọ ọ̀rọ̀ kan ràkùnmí ọlọ́dún abo ṣùgbọ́n ibnu labúùnù ń bẹ́ẹ̀ mbẹ́ tò níbẹ̀ akọ wọn yọ àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta nù tígbà láàyè ti wà láti yọ akọni zaka níbi zaka tó báyìí mọ̀tàn àníhàn zaka ẹran ọ̀sìn. wàmínkólè àrùbáyìn náà mùsínà bí ràkúnmí bá ti á pé ogójì ajẹ́ wípé mùsínà ni ó yọ mùsínà ni ràkúnmí tọ́jú ọlọ́dún méjì àwọn àfọ̀ ní àdéhùn. àwọn ní ọgbà àdéhùn wa àdéhùn ní wọ́n fẹ́ ká ilé láàrin ni wípé ọlọ́run ṣe ń dẹ́kun fáwọn tí a jẹ́ ọlọ́rọ̀ ẹni tí ọba kan fẹ yọ zaka nìkan ní fẹ́ yọ yọọ. bẹ́ẹ̀ bá ní ra bẹ́ẹ̀ bá ní màálù hundred thousand hundred thousand kájà máa ń máa ń èèyàn wá ní mẹ́wàá èló nù kájọ hundred thousand one million wọ́n ní zaka ò sí wọ̀ ó tún wá ní twenty zaka ò sí wọ̀ ó tún ní twenty nine títí two point nine million zaka ò sí wọ̀ nígbà ọba tó wá pé ọgbọ̀n tó bá wá pé ọgbọ̀n kì í ṣe gbẹ̀kẹ̀tẹ̀ ọlọ́dún ọlọ́dún márùn-ún ọlọ́dún mẹ́ta ní oṣù wáyọ̀ ń zaka kan ó lè yọ akọ ó tún lè yọ abo tó ń ti bẹ́ẹ̀ náà yẹn mélòó ní yọ zaka. yẹni pé màálù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí yàn bá ní pẹ̀lú mẹ́jẹ̀ o yóò jẹ́ pé sá ìmà yẹni pé yóò máa jẹ gbó káàkiri kìí pé ọlọ́sẹ̀ lọ sí ibi kan ọlọ́ pa kókó wa rárá fún rẹ̀ lọ ọlọ́ jẹ́ àbí kọ́ ọ̀dà lọ. kọ́ ọ bẹ́ẹ̀ oúnjẹ fún pẹ́ báyìí lẹ́yìn. ìdíjà kó fi àwọn ọjà téèyàn gbé kalẹ̀ téèyàn ń tà gbogbo ẹlẹ́yìn fẹ́ pọ́nú torípé ẹni tí ń ta ansẹ̀tì náà òródò tìjára ni ẹni tí ń ta pépà òródò tìjára ni ẹni tí ń ta bàtà ẹni tí ń ta fìlà gbogbo ẹ̀ òródò tìjára ni. ìsìkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé èèyàn ọ̀ma èló ni zaka owó jẹ́ tíyẹn bá ti àmà yọ àlọ́wọ́ ní ṣọ́ọ̀bù rẹ̀ tábà tẹ̀lé ìtàn tábà pàtàkì báyìí tó bá estimate gbogbo ẹ̀ papọ̀ tó bá tó ń tó ń lè yọ zaka yóò wà tún déètì rẹ̀ lẹ́nu kejì yọ zaka lójú ẹsẹ̀ o yóò tún déètì ẹ̀ pẹ̀tọ̀ lónìí yìí o tí oṣù Rabiul Awwal tó di sí mọ́kànlá ni àmẹ́wà tó di mọ́kànlá o ẹ zaka ti wọ inú ọjà àwọn tó ń ta o yóò déètì ẹ̀ tó bá pé ọdún kan tọ́jà ń bá wà bó ṣe wà àbó lé báyìí ní tòwá yọ zaka tọ́bẹ̀ lè dín zaka ò tí ì tó yọ torípò náà fẹ́ ṣèkún lọ́wọ́ fún yàn ni òun náà ó sì wà lóko ẹni tí ó yẹ ká tún ṣènà lọ́wọ́ fún. tìyẹn ni pé tá ń sọ nípa zaka zaka àti ẹran ọ̀sìn ìyẹn ti máa lò méjì lọ́sọ̀pọ̀ ní bàbá sọ fún akọ báyìí wọ́n ti sọ nípa ti àwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ ìyẹn ewúrẹ́ àgùntàn akọ abo mìsòrò so zakọ ọwọ bẹ tí yóò fi ní ogójì tọba kpógójì ẹyọkà péré lẹ́yìn ọyọ ọgọ́ta ọgọ́rin ẹyọkà ọyọ gbọba tó di one twenty one lẹ́yìn otu yọ méjì yẹn fáwọn ẹran tọba di one twenty one tí èdè two tọ́ba tí a lé ní three hundred àti pé lórí ọgọ́rùn-ún kọ̀ọ̀kan a máa yọ ewúrẹ́ tàbí àgùntàn tàbí nìṣòro abo a máa yọ ẹyọ kọ̀ọ̀kan ní zaka tí màálù ogún zaka ọ̀wọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n zaka ọ̀wọ́ ńgbọ̀ bá tó pé ọgbọ̀n ni tọ́ba tó wá pé èyí tọ́ba lèyìn ọ̀yọ́ akọ tọ́jú ọlọ́dún kan tàbí abo tọ́jú ọlọ́dún kan lèyìn ọ̀yọ́ ní tí èdè thirty nine ìgbọ́bá tó pógójì ńlá tó yọ màálù ọlọ́dún méjì ńlá tó yọ ní zaka bí a kà lọ ṣẹṣẹ́ rìwé lẹ́yìn kó tó ti pa àbọ̀ síbi zaka mi tí ó tún ka. afa wa sọ pé fàníyàn zakatul ghanam zakat fi ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ tẹ́mádàkọ ghanam lọ́dọ̀ àwọn àfọ ní fíkìw àti máàzù tá a lè pè ní bíi ewúrẹ́ àtàgùtàn gbogbo ẹ̀ ló kọ́ ní o àfa sọ pé kọ́ọ̀lùhù ìyẹn ọ̀rọ̀ afa wa ti hàn sọ lókè pé fi sọ́dọ̀ kọ̀tìlúgbọ́nà mi fi sa ìmọ̀tìyà idha balagat arba'in ṣe délẹ̀ wọ́n ní arọ́fúnà fi màmádọ̀ níbi àwọn ẹ̀kọ́ tó ṣíwájú àtijọ́ mà pé anna saoma kẹrin ọjẹ́ pé máa ń jẹ́ káàkiri olówó kọ́ ní rè ku ẹ̀gẹ́ òǹkọ́ ní rò oúnjẹ ẹran òǹkọ́ ní rà fún un májẹ̀mú lélẹ́yìí jẹ́ kí zaka bàyí mọ́tò dàní àrùn. zaka ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ tàbí àwọn ẹran ọ̀sìn ńlá kó tó di pé yóò di ọ̀ràn yàn. lídà torí ìdí làfà fi sọ pé fi sá ìmọ̀tì ha níbi ètí ń jẹ́ káàkiri ni o. ìdí táàtàlù gánà ìdá tàmẹ̀tìlù gánà mú àrùbáyìn tí ẹran ọ̀sìn yàn wẹ́wẹ́wẹ́ ọ̀sá díẹ̀ ń bẹ̀ wò tó bá pé ogójì fọkọtàmà nìsọ́ọ̀bù èèyàn ti ní nìsọ́ọ̀bù ni nìsọ́ọ̀bù ni òdiwọ̀n tí ọlọ́run bá gbé dúkìá lé pé bí dúkìá rẹ bá ti lè péye báyìí wọn náà ti dẹ̀ntì ọ̀yọ́ zakanu pẹ̀lú àwọn májẹ̀mú yòókù tó bá ti akógójì ń fàfi àṣà ajẹ́ pé abo ẹran ọ̀sìn kékeré kan ọlọ́dún kan ilẹ̀ yẹn ọ̀yọ́ ní zaka wọ̀lẹ́ àtàzálù kàdáàlì kan. èyàn ò ní yẹ èyàn ò ní gbò lẹ́ni tí ó máa yọ ẹyọ kan ní zaka tí ìpọ́gọ́rùn-ún kódà tí ọgọ́rùn-ún tí lé ogún tí di ọgọ́fà ẹyọ hóró kan péré lèyàn ọyọ ní zaka. fàmìlì ń fàlẹ́ ìṣá ẹ bá ní àwọn ẹran ọ̀sìn tí ń ní wọ̀mọ̀ ní dáwọ́ tamanun bẹ́ẹ̀ náà lẹ́nu tó ní ọgọ́rin wọ́mọ̀ ní dáwọ́ mí àtúnwá ìṣirun àtẹ̀ntó ní ogójì ọ̀nà mẹ́ta ti ṣe ọgọ́fà fàlẹ́ ìṣá àtúnfàkọ̀t irú ẹni báwọn abo ewúrẹ́ àbí àgùntàn àbí nìṣòro ẹyọ kan ọyọ ẹni pé láàrin fọ́ọ̀tì sí one twenty ẹyọ kan lèyìn ọyọ one to thirty nine nothing yóò ní yọ̀n kankan àfi tẹ́ni tó ní tó bá kà tìǹú ẹ̀ wà tó wù bẹ́ẹ̀ nìkan ló kù. fàyidà záàdà tala ní àtìlùwà ìṣirin àdé ìṣàtàn tó bá ti á lé ní ọgọ́fà kódà kó ṣe ẹyọ oró kan ńlọ lé adékè fàfi ìṣàtàn adékè ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ méjì ẹni ọ̀yọ́ ní zaka àṣetùmọ̀ rẹ̀ ni pé mankana inda wu ní àtún wàhídà wàǹṣirọ́n fàdé ìṣàtàn wàhákàdàn ìlànà àtẹ̀yìn yẹn ni pé ń bá ní ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ láti ogójì ogójì tún lé ó tún di ah, ok látòrí one twenty one tí èdè two hundred zakari yí méjì péré náà ni ó máa yọ ní zaka. fàyídà zádà tó lami àtẹ́yìn fàfíà sàdáfà ṣìyà tó bá ti á lékún ní igba ṣíṣe ọgọ́rùn-ún méjì ìbá jẹ́ pé ẹyọ oró kan ńlọlé sàdáfà ṣìyà ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ mẹ́ta ìní ọ̀yọ́ ní zaka. fàyídà zádà sàlàsì mí àtẹ̀yìn fàfikún lè àtẹ̀yìn ṣáà tó bá ti lé ní ọ̀ọ́dún tí í ṣe ọgọ́rùn-ún mẹ́ta tó ti á di irinwó jù bẹ́ẹ̀ lọ tó di ẹgbẹ̀rún jù bẹ́ẹ̀ lọ àdékò níbi ọgọ́ọgọ́rùn-ún kọ̀ọ̀kan a máa mú abo ẹran kọ̀ọ̀kan tọ́jú ọlọ́dún kan a máa mú jáde ní zaka àdékò fàyídà támẹ́ta ọ̀rọ̀ mìíràn tọ́ba dẹni wo mẹ́rin láàyò àfa àtúnṣàlàyé ó yẹ ò ti yé fàyidà kánà tísàn wọ́tàlàfín nǹkan pé àwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ téèyàn ní kò pé ogójì ẹyọ oró kan péré ńlódínlógójì irú ẹni báwọn fàlẹ́ ìsàfihàn àfẹ́dàkọ̀ zaka ọ̀wọ́nú ẹran ọ̀sìn rẹ̀ ń wò èyí ti rí lẹ́nà lam tukamilẹ̀ nìsọ̀ torí pé òdiwọ̀n tí a ní kẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ ó tó kí zaka ó tó wọnú rẹ̀. kò tí ì wọ́ o. kọ́ọ̀lù ọ̀rọ̀ tá a fáwọn wá sọ tí mo ṣàlàyé lẹ́ẹ̀ka pé wàlá yujma'u bayna mutafarriqayn àwọn ẹran ọ̀sìn tí wà láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ má kún apapọ̀ o àwọn ètí a wà lójú kan la yufarraqu baynaha ẹ má yí àwọn o khashiyata sadaqa látàrí pé ń páyà láti afọwọ́nù sẹ́rìm wọ́n wá sọ pé yẹtẹ́dìhù dáàlìkà bí mìsáàl ọ̀rọ̀ tá a fa àsọ lókè yìí ó lè má yé dáadáa ṣùgbọ́n yóò yé báwọn bá mú àpèjúwe wá àpèjúwe rẹ̀ rẹ̀ o lọ́wọ́ anáwó náà kásá látàtà ashkhas sẹ́pà bá rí èèyàn mẹ́ta kan inda kulli wahidin arba'un ẹnì kọ̀ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ńlọ ní ogójì ogójì ogójì ẹran ọ̀sìn wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ fàjẹ́ àwọn ọmọ ìlú sọ́dẹ̀k àwọn tí ó gba zàká ọba tásìkò tí wọ́n wà wọ́n fẹ́ wá gbà ntọ́ yẹ kọ́ gbà ní pé ìyá àkọ́dọ̀mí kò lè wá ìdìjà ó yẹ kọ́ gbẹran kọ̀ọ̀kan lórí ogójì ẹnì kọ̀ọ̀kan nínú wọn fọlọ́wọ́ kọ́ọ̀lù tí máa sọ fún mi pé tọ̀ ẹ̀yìn tí mẹ́mbẹ́ ni pé nínú ìdáná jẹ́mìá afẹ́ kó o gbé ẹ̀ e papọ̀ kọ́ jẹ́ ọgọ́fà ni mọ̀lẹ́yìn jùlọ fi àìlà ṣá tó fi jẹ́ wípé nǹkan kan ò ní padàdà láti gbà ní zàká tá a yọ ẹran ọ̀sìn wẹ́wẹ́ ẹyọ kan lọ fàlàtú xadùmínà ìlà ṣá àtúnwáyédá fàlẹ́ àjọsọ abẹ́lẹ́ amẹ́l ìjẹ́rú sẹ́ǹfà lẹ́tọ̀ bí ìdánilẹ́pẹ́ láàyà jù kọ̀lẹ́tọ̀ ogójì mẹ́ta tó yẹ kẹ́ ẹ yọ ẹran zaka mẹ́ta ní zaka ẹ wá pa gbogbo ẹ̀ pọ̀ sọ́dọ̀ ẹnìkan kò lẹ́tọ̀ ntí òfin lẹ́tọ̀ ni pé lẹ́nà àhìlá ètè lẹ̀ ń dáhùn tẹ́ ẹ gbọ́n bí ọlọ́run tó ní káwọn ẹran wọn dàgbà ní ẹlòmíì ṣe wàhálà jù bá ń lọ tí ò rí ẹran kó jọ. fàbálẹ̀ lẹ́mìnà yẹ àkùdà ní kúlì wáhìdì ń ṣá fàtàkùnrin sàlátà ṣìyà dípò kí wọ́n gba ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ mẹ́ta lọ́wọ́ wọn tí ó jẹ́ zaka àdéhùkí tẹ́mẹ́tì á lè dé tẹ́hùn ẹ̀yọkàn ni wọ́n yọ ní zaka làáfà àti sọ wípé wọ̀lá yujma'u bayna mutafarriqin. àmọ́ kọ́ọ̀lù ẹ̀ wá rí ọ̀rọ̀ tá a fà wá sọ sí yẹn sọ pé wọ́lá yufarraqu bayna mujtama'in àwọn ètò ti kó jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ máa ń yà wọ́n ومثال ذلك àpèjúwe tiẹ̀ rẹ o law anna shakhsayn kápá àríyàn méjì kan tó ti pé làbẹ́yìn máa sàbọ̀rán ọ̀nà mi lọ́gọ́nà mi wọ́n ní ẹran ọ̀sìn tó jẹ́ ogójì mọ̀tẹ́lítọ̀tàn láàárọ̀ àìn wàhídùn gbogbo ogójì wọn kulẹ̀ tíjọ dà pọ̀ tí wọ́n ti dìjọ ní ẹnìkan onímọ̀ ń jẹ́ wọ́tá àkọlùmí mẹ́rin àrùn wáhíd gbogbo àádọ́rin seventeen ojú kan náà ni a ti ń jẹ wàlámà jẹ́ àlùmọ̀sọ́dẹ̀kù ìgbà tẹ́ǹtì ọ̀wà ayọ̀ tí ọ̀gbà zàká tó wá dé kọ́ọ́lù nùrídọ̀ nàfẹ́sìmà lítẹ̀fẹ́rìkọ fàyàkùn lèkúlè wáhìdín khamsun wa thalathun ọgbọ́n yẹn bí a dá síbi seventy ni wọ́n zọ àwọn ọgbà ẹyọ kan sẹ́ǹpẹ́ láàrin forty sí one twenty ẹyọ kan ni ìjẹ́ akùnrin méjì wọ́n thirty five kémi ní wọ́n thirty five tí wọ́n gbàtà ká lọ́wọ́ bá wọn ò ní gbà á torí kó ti dín márùn tẹ́nì kọ̀ọ̀kan wọn ò tí ì pé ní sọ́ọ̀bù ṣùgbọ́n tí wọ́n bá fi ilẹ̀ bó ṣe wà wọ́n yọ ẹyọ kan ní zaka gbọ́dọ̀ yóò. alijawa láyà jésù dáadé ká eléyìí náà lẹ́tọ̀ọ́ yànnà òfìrọ́ ọ̀rùn mi ní zaka àwọn tí wọ́n bá ṣe báwọn wọ́n fẹ́ fi sákò ń bi yíyọ zaka ní wọ́tàhá yòlónà làádàmìdà ètè ni ẹ fẹ́ dá ká má bàa yọ zaka. afa wa sọ pé wà má kánà mí xalí tọ̀tà yìí ni yẹnni pé ẹran tí wọn bá dá àkọsẹ́ pé àwọn méjì ní àdìjọ ní ìbéèrè wa ni pé kayfa takunu al-khaltatu báwo ni xalitọ̀ ìdá nǹkan méjì pọ̀ láàrin yẹn méjì báwo ni ó ṣe wáyé ìdá xalitọ̀ jami'u al-hawl yàní ìdá kánà hunalika shakhsani. láwùmí àgánàmù mọ̀fẹ́lì kan wọ̀rọ̀ àyìn wáhì kásọ̀ pé méjì kan wọ́n ní agbo àwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ ẹran ọ̀sìn àjọ níhun wọ́n jọ da gbogbo ẹ̀pọ̀ ní ẹnìkan náà ni máa ń darí wọn bílẹ̀ bá ibi tí wọ́n ó sùn ààyè kan náà ni bákan náà wàsáàpì yìí ó bí wọ́n bá mú mi àyè kan náà ó ti mú mi bí bá fún wàrà lára wọn ojú kan náà ti ṣe fàmìtìláwò la takunu zakatun wáhídà irú àwọn tó yẹ kó wọ́n ti pilẹ̀ jọ ní wọ́n ti jọ dà pọ̀ ẹnìkan nu wọn péré ìní ọ̀yọ́ zaka kìí ṣe ẹnìkọ̀ọ̀kan kìí ṣe fáwọn méjì wọ́n yọ ẹnìkan ní ọ̀yọ́ kìí ṣe yàn méjì. wàhálà kàdán làwùkánù sàlàfàtà àṣùkọ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ṣe rí tẹ́pẹ́ àwọn tí wọ́n ní zaka tí wọ́n ní àwọn ẹran ọ̀sìn àwọn mẹ́ta ni wọ́n tàbí jù bẹ́ẹ̀ lọ famasalan lápẹjúwe ìdàkánlẹ̀ òní àdìkà tàlàrọ̀tọ̀ ashkhas tabari àwọn èèyàn mẹ́ta kan tó ti pé ladakulli wahidin minhum arba'una shahr ẹnì kọ̀ọ̀kan ní wọn ó ní ogójì ogójì ẹnì kọ̀ọ̀kan ní ogójì ẹran ọ̀sìn wẹ́wẹ́ falijẹmí táwọn mẹ́ẹ̀ẹ́ta wá dìjọ ní ọgọ́fà one twenty ṣùgbọ́n tipẹ́tipẹ́ nípìnlẹ̀ ni a ti jọ dà pọ̀ falaisa aleihim ìlà ṣáàtún wá ìdàtún ni wọ́n bá yọ zaka yọ kàn wọ́n yọ tuntun wọn wà torí pé akálíbà yọ zaka ó lè jẹ́ pé mẹ́ta láyọ ìwọ bá fọ́ ti tẹ rárá ń gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀túnjọ́ ń sìn wọ́n papọ̀ ẹ̀yọ kàn wọ́n yọ ní zaka fẹ́yẹ̀. wàkọ́ọ̀lù àfa àtúnwá sọ pé fàìnẹ́wùmá yàtàrọ̀ jàánù. wọ́n jọ foríkorí láàrin ara wọn pẹ̀lú déédéé ìbéèrè wa ni síbọ̀ sí ìdáhùn yàtàlọ́jà ọ̀nà báyìí náà fàyídà ìṣá mìǹgánìmì dáì kọ́sọ̀ pé ńgbà tí wọ́n yọ zàká sẹ́ǹpì fọ́tì fọ́tì lẹ́nu kọ̀ọ̀kan ní ni èyí tí wọ́n á mú zàká jáde tẹnìkan náà méjì ni bóò ni wọ́n ṣe á fún ẹni sẹ́ǹkóun ló bíà fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní tí wọ́n ṣe ni wípé ẹran tá a bá ta èrè lọ́yẹ̀ kọ́ jẹ́ twelve thousand okay àti pé ẹnì kìíní tó lógójì ní ogójì mẹ́ta yóò fún ní four thousand ẹnì kejì oníwò fún ní four thousand ọjẹ́ lò ọjẹ́ eighty so oníwò fi fọ́ ọ̀kun lọ́wọ́ rẹ̀ ọjẹ́ ọjẹ́ kẹ́nu ọjẹ́ twelve thousand ẹnikẹ́ ìtumọ̀ yàtọ̀rọ̀ dáhùn náà báyìí náà bẹ́sẹ̀ wíyà ìtumọ̀ rẹ̀ náà. wọ́lá yóò kọjú fi sọ́dọ̀ kọ́tì haruna ẹran tó ti darúgbó èyí yọ ń zàká o nínú sẹ́rí o ìyà kàbí rọ̀tù sí ni wọn lẹ́nu tó ṣe wípé ọjọ́ orí ẹ̀ ti pọ̀ ó ti dàgbà wọ̀lẹ̀ àzílátù yàtọ̀ sí kó dògbó ó tún ti rù ẹ́ẹ́ẹ́ wọ̀dà àlùkàlẹ̀ àná kọ̀lí ìlàtọ̀ sámẹ́ni nítí wọn ò fi nígbà kéèyàn ọyọ ń zàkà ni pété bá fẹ́ tà á èlò ni a fẹ́ rà ẹran tó ti padà bí ó ti wá. fẹ̀yàkúnú dáálé kàfé ìbẹ́lùmọ́ wọn dára lọ délù fọkọ̀rọ̀ a gbọ́dọ̀ gbà ní zàkà bá a bá ṣe bẹ́ẹ̀ ìnira àtàbòsí ńlá ṣe fáwọn tí wọn jẹ́ láìní tí wọn ní kí wọ́n fún zàkà wọn. wàlá yìí kọ́lọ́jọ bá àtún àwa ẹran tó ní àléébù la a kì í yọ ní zàkà wàlá àwa. هو العيب àléébù ń jẹ́ àwa wàmí ni olè yóò bó zọ ìrọ àwọn àléébù yìí Awọn ò ní tẹ́ ẹ̀ ṣàlàyé fún yín dẹ́gbọ̀n wípé ẹran eléyìí láléébù lára wọ́yẹ̀ ẹ̀rọ yóò àwọn ẹran tó wá ní àléébù tó hàn dáadáa lára yìí ńlẹ̀ tánàbì sọ pé ká jìnnà sí tá a bá fẹ́ ra a fẹ́ fi ṣe léyà tá a fẹ́ ìkíní àlẹ́àrọ́ àlẹ́báyìínú àwàrọ́ à ẹ̀rùn olójú kan tọ́jẹ́ pé ojú kan rẹ̀ tó ti fọ́n ọ̀hàn yìí ó sì mọ̀ pé a ah, olójú kan lélẹ̀ bí ọ̀bà jó ojú kan ni ojú eléyìí fi ń jẹ kókó ọ̀gbìn kókó ń bẹ lápá bí. wọlé àrùjá àlẹ́báyìínú dọ́lẹ̀ ọ̀hàn àti àwọn tó mọ̀kùn tẹ́tọ̀ ò ní sẹ́ẹ̀ sọmi tẹ́yìn ló ń pẹ́ ẹ̀rùn eléyìí mọ̀kùn mímọ̀kùn yóò kó bá kò ní jí ó lè jẹun báwọn ẹgbẹ́ rẹ̀ ṣe ń jẹ. ìkẹta wọlé azilatu lẹ́tí láàmú kọ̀fìyà ẹran tó wẹ̀ ẹ́ débi pé kò ní mọ̀dùnmọ́dùn kankan lára. bàbá wa wọ̀n fẹ́mìn ọlọ́ba nìkẹ́ bàbá bàbá níbo láti máa fẹ́ràn òní mọ̀dùnmọ́dùn la bàbá ní àlè mọ́ òdìgbà pa ngbẹ̀yìn bá pa téèyàn bá ti arí mọ̀dùnmọ́dùn la rẹ̀ mú ni à kàńtà bá ilẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àwọn èèyàn ní wọlé yìí mọ́ wọ́n nígbà tí èèyàn bá du tán tí èèyàn bá tí èèyàn bá kún tán ẹ wá yọ bí egun rẹ̀ tí wọ́n á rí mọ̀dọ̀mọ́dọ̀ à eléyìí ti lọ sí bàbá ti sọnù pé yẹn ni pé alẹ́ àzẹ́ ìlà ẹran tó rù ẹ̀ tó ti gbẹ tán alẹ́ ti là mọ́ kọ̀fìyà èyí tó ti pé kò sí mọ̀dọ̀mọ́dọ̀ kankan níbi egun rẹ̀ wọ́n kàṣí ìrọ̀tù ni alẹ́ ákínú àlẹ́ àìbà ẹran tó ṣe wípé ó ní àléébù lára àléébù tó ṣe pé ìyá òun kò sọ̀tà mọ̀nyà tí wọ́n bá fẹ́ tà á yóò jẹ́ kí wọ́n ó dínwó ẹ̀ torí àléébù ti ń bẹ lára rẹ̀ wà ní àwìhìn náà háàdìhì ìyàlẹ́tì láàtó kọ̀rọ̀jù fi sọ́dà kọ irú eléyìí ni ò gbọ́dọ̀ yọ ń zàkà o ẹran ọlọ́dọ̀ kan ẹran tó rẹ̀ ẹran tí ń sàárẹ̀ wọn ò dákọ̀ kẹrin ẹran táyà rí ọ̀ yá èyí yọ ní zaka o torí pé inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba dájúdájú ọlọ́run ọba yín ọba tó mọ́ ni ọba tó dáa ni kò ní í gba nǹkan kan lọ́wọ́ ẹ̀dá àfi nǹkan tó bá dáa. kọ́ọ̀lù ọ̀rọ̀ tá a fà wá tó sọ wípé wà fi ríkọ ti fi àti ìdílé rúbọ̀ ọ̀lẹ̀ ọ̀hún ṣeré àríkọ hiya al-fidda ń jẹ́ ríkọ fàdákà ní ń jẹ́ bẹ́ẹ̀. ويعم ذلك ما كان منها مدروبا وما كان تبرا طبعا تنفع فداكا نبي gbogbo fàdákà ló kó ní o madirob etí yẹn ti dà tí yẹn ti mú nǹkan lára rẹ̀ wàtí buran àti tó ṣe pé rọ ni tútù ni wọn ò tí ì sọdọ owó wọn ò tí ì sọdọ nǹkan kan zakawọ o final fit bọta ìmọ̀ àǹtakùn àti buran wọ́yẹ̀ mọ̀kọ́tàn awìl mọ̀kásárọ̀ ìmọ̀ kó ṣe tíbùrù tíbùrù náà wàá túmọ̀ lò fún góòlù náà ẹgbẹ́ wàá fọ onímọ̀ kọ́ ọ́ máa bí wọ́n ṣe wí wọ́n máa la tíbùrù àárún alanaari hina yukọlab yẹn ni pé tábà ń sọ nípa fàdákà ó lè jẹ́ tíbùrù tíbùrù ni mọ̀kọ́tàn ètí àkà kéékèèkéèké awìl mọ̀kásárọ̀ àbẹ́ ètí àrùn alẹ́tì lẹ́mtòklas mintobatuwa tí wọn ò tí ì mọ àwọn ìyèpẹ̀ ara rẹ̀ wọn ò tí ì mú kúrò. fàyínàlá kọ̀yínmẹ́tàn eléyìí máa ń ní lórí pọ̀ ṣàìsàn ìnáwó yọ̀mùkẹ́nu tẹ̀síyàtúwà torí pé àtúntò sọ di nǹkan níyàn lè fi dára tó bá wúyàn. wàmẹ́ta kálùsọ̀tún mi nílẹ̀ àkàlà fàyínàlá tó kọ́ wà mú bẹ́ẹ̀lì mádùróbì wọ́yà lọ́dẹ lórí ba eléyìí ètò bá má panadada ó ní wọ́n lè tọ́ mọ́kò bí akhlaq nǹkan mi ò tí ì rò pọ̀ mọ́ ìyẹn nípa tíbúrò ṣùgbọ́n mádùróbì ó lè tó ṣe pé kọ́ni lórí ba dàrọ́ yìí wọ́n ti sọ ń di owó téèyàn lè ná ayé sọ́ni àmì ni onùkó alùmùtàdáwàlà owó tà náà wọ́n ti sọ́ di. So وقد جعل الله تعالى في هذه المعادن رغبة من الناس لنفاستها àwọn nǹkan ìwakùsà ètò bá ní góòlù àbí fàdákà nù àwọn èèyàn á máa lójú kòkòrò rẹ̀ pọ̀ látàrí pé ó níye lórí fẹ́yà máàlùm lọ́wọ́ ọ̀yìnmá dúkìá ni tó ti pé ó níye lórí pọ̀ wọ́n fi iná ń fa àǹfààní tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ́síláhà orí tún bẹ́ẹ̀nbẹ́ pọ́pọ́ wọ́yì tá a màlù bíi àwọn èèyàn á máa lò ó ẹgbẹ́ bíi owó náà yẹn níjọ́ wọ́yì tá a là bíi wọ́n á sì máa fi ṣe ọ̀ṣọ́ ìyẹn fàdákà kàzínà bí ọ̀ṣọ́. kọ́lù fàyínlẹ̀m yakùn ìlà tẹ̀sán náà wà mí à yẹn ni pé ìdálàm yakùn tọ́jú pé fàdákà téèyàn ní kò tí ì pé gba ó dín mẹ́wàá péré nígbà bíríà ní fàlẹ́ ìsàfihàn àfọ́dàkọ ìlà ń yẹ̀ṣẹ̀ àrògbòà zaka ọ̀wọ́ o àfi tẹ́ńtò ní tó bá kàn fínú fíndọ̀ tó fẹ́ yọ zaka ẹnìkan lókù. fàwọn olùfàdù dáàlìka ajẹ́pẹ́ látàrí ọ̀rọ̀ yìí níta gbọ̀yé níta mọ̀ ní pé ananisọ́ bọ́ ní ata dirham òdiwọ̀n téèyàn ó ní kí zakao tó wọnú owó fàdákà téèyàn ní lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ igba dírìà ní wọ́n dírìà kìtì àtàn sọ̀gẹ́rọ̀ tó mìíràn fi gbọ́. tọ́ba ń sọ nípa dírìà kékeré kan lọ́jẹ́ léètì ajá láti bí fàdákà káànú yàtọ̀ àmàlú nàbíyà àwọn èèyàn máa ń lò ó gẹ́gẹ́ bí owó náà fàyídà káànú ẹ̀ńdà ìmìnà fi gbọ́ àjẹpẹ́tẹ̀ bá ti á ní tó tó igba adéré àmì lọ́wọ́ ní fàdákà wàhálà àlẹ́ ilẹ̀ haolo tọ́dún kan tó sì yípo bá tọ́wọ́ àbó ṣe wà àbó ti lékún fàfihà sọ̀dà fàfihì sọ̀dàkọ àjẹpẹ́yìn ọ̀yọ́ zakari nù o. àfàwọ́ ṣe àwọn àlàyé kan níbí ṣùgbọ́n ó ṣeé ṣe kí kọ́mọ wọlé lọ́lọ́tàrí ìtì sàlàyé bí wọn ẹ bá ní owó kéékèèké náà pẹ́pọ̀ nǹkan tó bùkátà yóò tún yọ zaka. bàbá sọ pé wakọ̀ dára lẹ̀ ọ̀làmọ́ àwọn àáfàá wọ́n pè bùbù owó sówó tí wọ́n ń nálẹ̀ sàwùdí ní ìsìn pé téèyàn bá ti ní sí tatan wà hàmsí nà rìyálà téèyàn bá ti ní owó tó tó fifty six rìyálà ọgọ́ta rìyáàlì ó tún dé ẹyọ mẹ́rin tíyàn bá ní nípamọ́ tọ́dún kan tó yí ipò bá a lórí èyàn yọ zàkà rẹ̀ mo rò pé rìyáàlì ọkàn ní ìfihàn hundred naira ni jíjúmọ̀ sí pé tíyàn bá ti lé ní less than sixty thousand naira èyàn yọ zàkà mo ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ ní fifty sixty á ní ibùn yípo ọdún ó tún lè jù bá ń lọ èyí tó dáa jù oníkọ́jẹ́ pé góòlì òní wọ́n fi sòdiwọ̀n zaka ní yíyọ gold so níbi gold yẹn nìsín a máa rí bíi one million ó lé bíi fifty kìíní kan ṣùgbọ́n lẹ́yìn kí wọ́n á lóyún fifty six thousand fifty six thousand naira mọ̀lùkù kì í sọ́wọ́ báwọn ọmọ aléyìí bá wálẹ̀ kan náà nìsín wọ́n kàn gba gbogbo ẹ̀ lọ́ni sòtí ń túmọ̀ sí pé àlè tí ì owó ṣé ká mọ̀ jù. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار asalaamu alaykum aleykum abi ọlọ́run kó bá ní san àwọn sheikh wa ní ẹ̀san lórí nítorí ìjọba àsìkò àìgbéyà alákọ̀ọ́kọ́ wọn ní ìjótọ́ láti ṣe dọ̀á láàrin ìgbà tí mẹ́mú jókòó kótíbà ìgbà tí wọ́n dìde. ìbéèrè tí a bẹ̀rẹ̀ ni pé ṣíyàn lè dírẹ̀bẹ̀ kéèyàn ọbẹ̀ lọ́rùn lálàfo ìgbà tí imam tọ́ra jókòó sinmi kótó pé yọ bẹ̀rẹ̀ kótóbá ẹlẹ́ẹ̀kejì ìdáhùn ni pé kò sí ní tó burú láti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ jíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó sọ pé àkókò péréte kan ó ń bẹ lóòjọ́ jìnnà ẹrú sin ọlọ́run kan ọkùnrin obìnrin ọmọdé alàgbà ọlọ́run ò ní fìyàn ṣe kòǹgẹ́rẹ́ kéèyàn ọbẹ̀ lọ́n ní dèdè àkókò àfikọ́lọ́ mọ́ gbàdọ̀ yẹn yẹn ni pé àfàìṣe àdúrà lásìkò ọlọ́run òfin nígbàdọ̀ yẹn ẹnu àwọn àfọ̀wá kò nípa àsìkò wá ní àsìkò ọ̀hún gangan ọ̀rọ̀ bíi méjìlá lọ́wọ́ lórí ẹ̀ méjì tó súnmọ́ jù ó ní pé lálàfo asri sí magrebi yẹn lóòjọ́ jimá. lọ́làfọ́ àlàásàrì sí mágírèbì wọn ni lọ́wà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé lálàfo ìgbà tí imam tó bá ra jókòó sinmi kó tó di pé yóò bẹ̀rẹ̀ kútúbà ẹlẹ́ẹ̀kejì so kéèyàn sábà ń bẹ̀ ẹgbẹ́ lẹ́yìn náà gbá ni ọ̀rọ̀ tí tọ́wọlé lọ́dọ̀ àwọn afa àti tọ́wọlé lọ́dọ̀ ọlọ́run àjẹ́ pé àbẹ́yàn ti gbà nù so kò sí ní tó burú láti lo àsìkò láti fi ṣe ìbẹ́lọ́n. ahsan allah ilaykum wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé ẹjẹ́ bá ní sàlàyé nípa sàkà owó àbí sàkà tẹ̀ di zaka owó àlàyé ẹ̀ náà láti ń o èèyàn èló ni góòlì àti fàdákà lọ́jà àgbáyé tí ò gọ́gùn èèyàn ṣáàtì fún tí a bá ní owó gold yìí nígbà tí a ná gold ni o tó bá tó bí eighty five gram eighty five gram èèyàn ó béèrè pé lòun ń ta lọ́jà àgbáyé nìsín èèyàn ń lo mẹ́rin gold lọ́wọ́ èèyàn ṣáàtì pé tọ̀ eighty five gram o ní gold o èrè lọ́tọ̀ tí máa sọ yìí tó tó ní dọ́là èèyàn wàá gbé wá sí náírà sòtò bá jẹ́ pé ó téèyàn ní lọ́wọ́ yálà ìta nínú báńkì ni àbẹ̀wò ìta kónulé àbẹ̀wò ìta fi ń ṣiṣẹ́ tó ẹ kó bá ti tó òdiwọ̀n owó èèyàn wàá dé tiẹ̀ lẹ̀ ìtọ̀ lónìí o mo ti ní ní ìsọ́ọ̀bù zakati o èèyàn ní ti yọ tọ́lù kan bá yípo bá owó nù tóun ń wà bó ṣe wà àbólékún àjẹpẹ́ nígbà náà yatahammalu hadal maal muwasat alfuqara àjẹpẹ́ owó bá ń ó lè ṣèrànlọ́wọ́ fáwọn aláìní nínú èèyàn yọ zaka rẹ̀ sùmọ́tọ́ bẹ́ẹ̀ lè dín àjẹpẹ́ kó tún múra ṣiṣẹ́ sí kó tún kún fún ìbẹ́lọ́ǹsì kó ní ọ̀fìlẹ̀ tí ó ṣe pé yọ máa yọ zaka yẹn zaka ti owó gbọdọ̀gbọ́ bí oṣù bíi mẹ́rin sẹ́yìn oúnjẹ bíi one million fifty kìíní kan thousand tibẹ̀tì time time tí èèyàn bá fẹ́ yọ èèyàn lọ gọ́gù èló ni ó ń ta eighty five gram gold lọ́jọ́ àgbáyé ìtọ́ba jẹ́ dollars ìtọ́ba jẹ́ náírà ilẹ̀ yóò fi yọ zaka ṣùgbọ́n ó tẹ̀yìn bá wá ní nǹpátá kọ́dún mi ò tó yípo owó ti di times ten ó ti di times hundred gbogbo tó wọn bá jẹ pátá divided by forty ogójì lèyìn ó fi pín nítorí bá mú jáde ń ní ọmọdé zaka tàbí tó lèyìn ọba yé wa gbogbo owó nǹkan gbé sọ́nà forty kápin sọ́nà forty dọ́gbandọ́gba ẹ̀yìn òkú thirty nine owó tí nínú ẹ̀yọ kan bẹ̀ onítàláyìn ní one over forty ìyẹn jẹ́ zaka ti owó zaka ti adìrẹ. adé òsínú bahimatul an'am tabanso nípa bahimatul an'am nǹkan mẹ́ta péré ló kóónú ó sì lè padà jẹ mẹ́rin lọ́dọ̀ wa mẹ́ta fẹ̀wá kan yà ní ìkíní ràkúnmí ẹ̀ẹ́kejì màálù àwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ akọ abo iwure akọ abo misoro akọ abo rẹ̀ àwọn ń tà yọ ń tó bá ṣe pàdé ìbá wa ni zakọ wu adìẹ ìyẹn bá ní pọtri láti bí ó gbọ̀n kọjá láti bí kó dé ui pẹ́pẹ́ gbogbo ẹ̀ pátápátá pọtri tiẹ̀ nìkan ni zakọ wọ̀ torí pàdé òsínú bàyí mọ́tòlá àníhàm ṣùgbọ́n bí zakọ ti wọ ọ̀nà ọ̀nà ń bẹ láti pàṣẹ ọ̀rọ̀dò tìjàrọ̀ adìẹ náà àwọn ẹyin rẹ̀ náà tọ́ǹtà tọ́ǹtà so lára àwọn rọ́dò tìjára lára ọjà tíyàn gbé kalẹ̀ ni tó fi jẹ́ wípé tá a bá ń sọ nípa zaka léyìn àbá bọ́m̀bì zaka àti gbá tó bọ́m̀bì zaka àwo ó ṣe é ṣe kọ́ mọ̀ bọ́m̀bì zaka àwọn rọ́dò tìjára ní pàtàkì jùlọ tó bá jẹ́ pé èèyàn bá jẹ́ aládàńlá níbi owó rẹ̀ zaka ọ̀pọ̀dọ̀ wọ́n ẹni tí ń ta páàtì ní ìsìlápẹ̀ ju àwọn nǹkan oríṣiríṣi ní ń ta àwọn bóòtù ten ten naira àwọn ní fifty naira àwọn ní seventy naira òun seventy naira mélòó lọ́jẹ́ ọ̀ọ́kà òun ten ten naira mélòó lọ́jẹ́ ọ̀ọ́kà tó gbé pátápátá tabatata ìyẹn wàá ṣírò gbẹ èlò lọ́jẹ́ tó bá tó òdi wọn ti zakawọ èyàn ló tiẹ̀ dáhùn zakó ò tí ì wọ lójú ẹsẹ̀ ọdún kan ó tún yípo tọ́kọ̀ tó máa bá yípo tó máa ń bẹ bó ṣe wà tí òun náà sì tún jẹ gbèsè tó ti lè jẹ gbèsè yóò ṣàkóbá ṣùgbọ́n náà àwọn afáàjà sọ pé ìbá ńlẹ ìbá àjọ gbèsè pé yọ yọ zaka ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jùlọ ni pé kò ní í yọ zaka tí gbèsè bá sì ń bẹ lórí ẹ̀ àtìgbà tó bá tó rí gbèsè ń tó bá tó rí gbà. ok tọ́ẹ̀pọ̀ bá jẹ gbèsè ọ̀pọ̀ ń gbèsè tí yọ jẹun owó yẹn tó padà pé ní sọ́ọ̀bù yóò yọ zaka rẹ̀. okay níbi zakatu ọ̀rọ̀dọ̀ tìjàrọ̀ ẹ̀jẹ̀ nǹkan aláṣàlàyé ẹ̀bí yẹn ti máa ń yọ tọ́dún kan bá ti yípo lórí owó èyí àwọn gbogbo ṣọ́ọ̀pù èèyàn pé ọjà yìí o àwọn fáànù yìí o lọ́jà lónìí iye báyìí ni ń tà èèyàn kọ yẹ ń lẹ̀ fáànù mélòó ni wọ́n ń bẹ nínú ṣọ́ọ̀pù mi divided by iye owó tó bá jẹ́ èèyàn kọ́ lẹ̀ ó tún ta handset náà ma mélòó ló ní nokia mélòó igba mélòó yóò kọ yóò ṣe nígbà bá sí gbogbo lẹ́yìn tán yóò wá lọ owó pẹ́tọ̀ nínú báǹkì o èlé mu ní báǹkì yóò tún sí ọ náà mọ̀ èèyàn mélòó lọ́jọ́ nílówó yóò tún sí ọ náà mọ̀ nígbà bá sí gbogbo mẹ́rin tán tán fáàlì mi náà tún wá jẹ lówó minus ntọ́ba wa ṣẹ́kù bẹ́ẹ̀ divided by forty ní ìyọ̀ ní zaka. àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àsìkò àti ṣe kí n lọ ọkà sáà ṣiṣẹ́ kan owó yẹn kàn tún já wá owó tó já wá náà èyí ó tún já pọ̀ mọ́. gbèsè tí yẹn bá jẹ èyàn yọ kúrò gbogbo ìtọ́ba wa ṣẹ́kù lẹ̀ èyí ó fogójì èyí ó fi pín ntọ́ba yọ ń bẹ̀ ní zaka tí yẹn àwọn kan sọ pé ṣókè sọmúrì ọ̀rọ̀ nípa zaka oríṣi mẹ́rẹ̀ẹ̀rin pé àti ọ̀rá sí ní ìwé pélébé àsìkò yìí ọ̀há díẹ̀ <laughs> ẹjẹ́ agbọ́dúdé iṣẹ́ àlàntàlà agbọ́dúdé lẹ́tẹ̀ máa rán mi létí o <laughs> ọlọ́run sẹ́yìn lẹ́tọ̀ rẹ̀ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما